الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك إلى دعوة insha Allahu ta'ala wà tó ṣe wá ní mùsùlùmí nínú àánú ńlá àánú rẹ̀ lọ́n kó mọ́ ṣe wá ní kéfùrí láìláì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ìjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kí ọlọ́run sọ̀rọ̀ bọ́ wà ní wà ní pàtàkì àwọn ará ilé wọn sọ̀hábà pátá àgbogbo mùsùlùmí àgbàlá rẹ̀ Insha Allah ta'ala ní ọ̀rọ̀ yìí a ó àlàyé ṣókí ṣókí tàbí kékeré nípa ogún pínpín nínú Islam láti lè ní wa níran wípé kò sí abala ìgbésí ayé kan ṣoṣo báyìí tí ẹ̀sìn Islam tí kò dá sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni tí ẹnìkan bá jáde láyé pàápàá ẹni tọ́lọ̀ ń bá kádàrá kórí jẹ kórí mu kórí ná kórí lò kó tún wá ṣẹ́kù púpọ̀ òun ni ọ̀rọ̀ ogún pínpín máa di àríyànjiyàn ó ló máa ń di rántó ló máa ń di gbogbo oró sọ láàrin àwọn tó fi sílẹ̀ tó kù yẹn fi sílẹ̀ kódà a máa da ẹbí rú a máa tú ẹbí ká a sì máa kọ ẹ̀yìn àwọn ọmọ ìyá síra wọn ètò ìṣokùnfà rẹ̀ náà ni àìnímọ̀ wípé ọlọ́run ẹlẹ́dàá wa ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kí láó ṣe pẹ̀lú dúkìá ti ẹni tó jáde láyé kí ṣe pẹ̀lú ẹ̀ àìmọ̀ wípé ọlọ́run ti fún kálukú ní ìpín rẹ̀ òun ló fà tó fi ṣe wípé ìjà fi máa wáyé ọlọ́run kò àná wa nínú sọ́rọ́tù nìfà súra ẹlẹ́ẹ̀kẹrin nínú Qur'an ááyà ẹlẹ́ẹ̀keje lẹ́yìn ìgbà tọ́lọ́run ti sọ̀rọ̀ nípa àwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn tí dúkìá wọn ń bẹ lọ́wọ́ wa tá à mójútó báwo la ó ṣe mójútó ọlọ́ọ̀bá àlejò ọláwá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim وللنساء نصيب مما ترك الوالدان والأقربون mímọ̀ kọ́là mínú àwòkáfọ̀rọ̀ nà sí ibà màfúrúdọ̀. ọlọ́run ní lìrìjáàlì fún àwọn ọkùnrin nà sí ibùn ó ń bẹ fún wọn ìpín mímọ̀ tárọ̀kálẹ̀ wàálìdàní nínú nǹkan dúkìá tí bàbá àti ìyá tí wọ́n fi sílẹ̀. Si wala akọ̀rọ̀bùn àti àwọn alásùnmọ́ àwọn ẹbí ẹnìkan jẹ́ bàbá èèyàn àbújẹ́ ìyá èèyàn àbújẹ́ ẹbí wa ó jáde láyé dúkìá tó fi sílẹ̀ yẹn ìpín ń fún àwọn ọkùnrin nínú rẹ̀ o wọ́n lè nìsà kí wá iṣẹ́ ọkùnrin nìkan nà sí ìbọn ìpín náà tún mímọ̀ tàrọkàlẹ̀ wà lìdáni wà àkọ̀rọ̀bùn nínú tí bàbá àti ìyá pẹ̀lú àwọn ẹbí sílẹ̀ ọlọ́wà ni mímọ̀ kọlà mínìhú àwòkàsọ̀rọ̀ kò bá jẹ́ kékeré ló sílẹ̀ kò bá jẹ́ ètò pọ̀ àgbẹ̀fẹ́ ogún yẹn kéré jàre ìwọ máa mú lọ ẹlẹ́gbàdá àwọn náà nípò ni wọ́n ní olójú kòkòrò ni ó yọ ọmọ kékeré òun máa mú lọ rárá bó ṣe kéré òun náà ìpín bẹ́ẹ̀ fún tó bá ti lè jẹ́ ẹni tó gún yẹn tọ́ sí ọlọ́ni nasiban mafurudọ̀ nasiban mafurudọ̀ ìpín eléyìí látọ̀dọ̀ ọlọ́run ló ti wá àti ṣe orúkọ tí wá nìyí mafurudọ̀ látọ̀dọ̀ ọlọ́run kò sẹ́nìkan tó lè sọ pé kò ní rí bẹ́ẹ̀ kò sígbà láàyè fẹ́nikẹ́ni láti sọ pé ó kù òun ò gbà. sẹ̀rí tó bẹ̀rẹ̀ pé ọlọ́run ti fi ìpìlẹ̀ ogún lílẹ̀ ní atọ́kùnrin o àtobìnrin o ló lẹ́tọ̀ọ́ sí kíni òun ló lẹ́tọ̀ọ́ sí ogún. ọlọ́wà ni wà ìdá àdọ̀rọ̀ lè kìsìmọ́ta olù lè kúrùbà wàlìyàtàmọ́ wàlìmọ̀sàkì wọn fàrùzùkú òmìnirú wà kúùlù láhùn kọ́wọ́lá màrùfà. ajẹ́gbẹ́dẹ́ máa fẹ́ pín ogún gan kìí ṣe nǹkan kọ̀kọ̀ nǹkan gbangba ni tọ́lọ́lọ́ ní ìdá àádọ́rọ̀ lè kírísímẹ́ta òló lè kúrùbà àwọn alásùnmọ́ ẹni tó kù ní àwọn ẹbí ẹ̀ àwọn ìbátan rẹ̀ nígbà tí wọ́n bá ń bẹ níbi tí wọ́n ti ń pín gùn yẹn wálé àtàwọn àtàwọn ọmọ òrukàn wálé mọ̀sàkì àtàwọn aláìní fárùsùkú homínú nínú ogún nínú tẹ́nìyẹ sílẹ̀ yẹn ẹ̀fọ́ àwọn yẹn náà ń bẹ bóyá a ti wò pé nígbà tó náà torí nísàlẹ̀ ọlọ́run padà ṣàlàyé ní ìní lè sọ gbogbo ẹ̀tàn lónìí ṣàlà lùkà sọ pé ṣókí láti lè ní wa níran ìyẹn ni pé láti ṣíjú wa sí pé ṣẹ̀rí à ń sọ̀rọ̀ ń fogún pé hmm? ó fi hàn pé nígbà tó lọ́run sọ pé àwọn tó gún ìtọ́sí ní ogún ẹni àwọn tó sọ tọ́sí ní kò wá sí àwọn ẹbí tó jókòó yẹn nínú àwọn ọmọ òrukàn ẹbí yẹn tí wọ́n pè ní Uh, yẹtìm hmm? ọmọ òrukàn ọmọ tí ò ní bàbá tó jẹ́ aláìní hmm? ó wà ń bẹ àwọn aláìní gangan wọ́n jókòó wọ́n ń wòran a jẹ́ pé ó yẹ ká fún àwọn náà ní ogún ìdílagbà lérò ń bẹ ẹ̀rí báwọn fámílì mi mọ́ wà àwọn ẹbí mi ẹlòmíì á lówó gan-an tó bá ń pín àwọn kan máa ń ṣẹ́kù tó yẹ pé àwọn ọmọ rẹ̀ tó ní ogún yẹn tọ́ sí òní kà sí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú pàápàá lákòókò wà yìí àkókò ìmọ̀lẹ́sẹ̀ sáńkù ẹ rí àwọn olówó kan tí wọ́n ti kú odidi ilé epo báyìí igbó kún bò láti òkè délẹ̀ àwọn ilé ní ilé tuntun ní títí ilé àtijọ́ ò torí rẹ́gìdì báyìí ní igbó ṣe bò láti òkè délẹ̀ tí gbogbo ó dẹ̀ máa bàjẹ́ àwọn ọmọ aláwọn ọmọ yẹn tọ́ wọ́n ní ṣé wọ́n ráyè ilé ní àwọn tó wà ń lè bó tí ò bí wọ́n fẹ́ bí ìyẹn ṣe mọ́tò ní báyìí ní táyà rẹ̀ mẹ́rẹ̀ ẹ̀rin ó sì jò síbẹ̀ tí ó bàjẹ́ nínú fámìlì yẹn àdẹ̀rẹ́ nìkan tó jẹ́ pé dráìvà mi ṣe ẹ̀ tiẹ̀ àgbà wa ló ń ṣe yọdún wọn pín gún ìyẹn ó jókòó ń wò bọ̀ kò sínú àwọn tọ́lọ̀ ní gan-an tí ó gba ogún tó jẹ́ pé ti ìpín tiẹ̀ tọ́lọ̀ sọ pé báyìí ní ìpín tiẹ̀ yìí àwọn ọmọ wọ̀nyẹn bí ọ̀dọ̀ wọlé pé ẹ̀fún bọ̀dá ní wọ́n tó ẹjọ́ lọ́mọ ìgbọ́n ni wọ́n kàn kò ní kẹjọ́ lọ́mọ fi ṣiṣẹ́ tiẹ̀ ọ̀pọ̀pọ̀ àwọn nǹkan ogun wà ní máa bàjẹ́ àwọn aṣọ míì gbogbo ẹ̀ wọ́n kàn kó jáde wọ́n sọ náà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báwọn oko míì ẹ̀yẹ̀ mi ò yá sí tó yẹ kí wọ́n fún bàbá kan níbi ẹ̀ pé lọ oko ibẹ̀ ló máa wà tó máa dẹ̀gàn àwọn ẹni orí olórí ni yorùbá ti máa sọ ní kàn sọ di tara wọn irú àwọn ogun máa ń pọ̀ lọ́nà ẹ̀ fún wọn. wàkúùlù láhùn kọ́wùlà màrúfà tẹ bá dẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa ni ẹ̀sọ́ sí wọn lọ́gà ah, ṣòwò la tójú bọ̀ ogún ológun yẹn ti jẹ́ ńlẹ̀ ìlú kan ọ̀nà ó láwọn ọ̀nà tí yorùbá lè gbà sọ̀rọ̀ tó yẹ pé ara èèyàn kò sí ọ̀ yóò máa lọ bàbá èwo lẹ̀ ń wá ń bí èwo tó ní ti ń bí hmm? àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. sọ́rọ̀ àwọn kan ọlọ́run ní tẹ́mọ̀ sí bẹ́ẹ̀ وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا àwọn tí wọ́n fẹ́ pín ogún yẹn ọlọ́run ní kí wọ́n bẹ̀rù ọlọ́run ẹ má lọ pín ogún yẹn ìdí igi iṣẹ́ ń pè lóṣù ìdí igi ní pé tẹ́lẹ̀ kan bá ti kú wọn kà ìyàwó mélòó ló ní ìyàwó mẹ́ta wọn kà ṣà ọgbọ́n ìṣọ́nà mẹ́ta ni ìdí ilé ìtìyín ni ìdí ilé ìdílé yẹn pé wọ́n ti máa ń pín gbogbo kò ní ìpín pínpín ni wọ́n ń pín ìyàwó àkọ́kọ́ ó bímọ mẹ́ta ìyàwó kejì bímọ ẹyọ kan ìyàwó ẹlẹ́ẹ̀kẹta bímọ méje wọn ni wọ́n pín bákan náà kò kọ̀rẹ́ àwọn ìyàwó yẹn nípìn tí wọ́n lọ́tọ̀ tó ti ṣe ní ibi bákan náà àwọn ọmọ ìyẹn náà nípìn wọn lọ́kọ̀ọ̀kọ̀ tó jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan ní wọn nǹkan kan náà wọ́n jọba ọkùnrin wọ́n bá di wọn obìnrin wọ́n bá di wọn bí tí wọ́n kàn nílé pin lọ́nà mẹ́fà ẹ̀kọ́ pọ̀lọpọ̀ tí wọ́n pín àwọn ilé dáhùn lọ́wọ́ akọ́jọ́ wọ́n kàn pín ilé yẹn sí yàrá mélòó ní yàrá mẹ́fà yàrá mélòó yàrá mẹ́ta àwọn kan ilé mẹ́ta yàrá mẹ́ta mẹ́ta mẹ́ta ó parí kò kọ́rẹ́ ẹ̀ tó bímọ kan yàtọ̀ sẹ́ni tó bímọ márùn-ún ẹni tó bímọ méjì yàtọ̀ sọ́lọ́mọ kan ní kúkú ni wọ́n pín wọ̀nyẹn sọ ìyẹn ló parẹ́ pé èèyàn gbọ́dọ̀ nímọ̀ nípa nǹkan kó tó máa ṣe àwọn tó wá fẹ́ pín gún èèyàn lọ ní kan bẹ̀rù ọlọ́run tó sì pé láwọ́tàrọ̀ kú ní kọ́líkì hindu iyà tàbí àáfà táwọn náà bá jọ jáde láyé tí wọ́n rò táwọn náà ní àwọn ọmọ táwọn ọmọ yẹn ò tí ì lágbára lọ́mọ èké ni wọ́n kọ́ọ̀fù àlítàwọn náà ń páyà pé bò lógún wọn igbó wọn ṣe fẹ́ ṣe é kí wọ́n ṣe tẹni ẹlẹ́ni ní ìṣekúṣe káwọn náà rò ó pé ah tó bá jẹ́ ọmọ àwọn náà ló wà láyé táwọn ti lọ káwọn yẹn náà kéré káwọn yẹn bá ṣe gún wọn bá ṣe bá ṣe gbòòrò yóò ṣe rí lára tiwọn náà fọlíyà tọkùlọ ẹjẹ wọn bẹ̀rù Ọlọ́run fọlíyà kúlú kọwọlá sàdídà ẹjẹ kí wọn sọ ọ̀rọ̀ òdodo kọwọlù sàdídì ni ọ̀rọ̀ tó ṣe fàá ṣùgbọ́n láàárín yorùbá ládé ní mú ní pẹkọrọ ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ tí ò sí gbogbo wíwọ́ kankan ń bẹ̀ bó ṣe rí ni wọ́n sọ. àwọn ẹlòmíín wọ́n ti wo wọ́n ti wo àwọn dọ́kúmẹ́ntì ní modern times láwọn òde òní hmm, àwọn ìyàwó mi àwọn dọ́kúmẹ́ntì kan ti wà lọ́wọ́ wọn ọkọ ọkọ wọn ló jáde láyé àwọn ilé kan wà tó kọ́ sí Port Harcourt òun ló ní dọ́kúmẹ́ntì ẹ̀ lọ́wọ́ yóò ti kó pamọ́. lọ́sẹ̀ tó pín gùn ó ti lọ tà dáadáa tírélà àkọ́kọ́ wọn ní wọ́n ti tírélà lọ́nà driver race gbé mọ́tò yẹn lọ Èkó gbé lọ kọ́mpìnì báyìí wọ́n fi ta àwọn ẹ̀ sínú àkáǹtì iná iná ya kúrú na abúwá aláliyàtà mọ̀gbólúmọ́ iná ya na fi bùtù ní náírà wọ́n sùláwù náà dájúdájú àwọn tí wọ́n ń jẹ dúkìá àwọn ọmọ oruka ní si wọn ò jẹ́ nǹkan sínú ara wọn o àyàfi iná wọ̀yàsíláwò náà sàìrọ̀ wọn padà wọnú náà sàìrọ̀ ọlọ́wọ́n ṣe ọlọ́mọ náà sàìrọ̀ ìyẹn jẹ́ ìpìlẹ̀ tọ́lọ́pọ̀ mi sọ fún wa pé àkọ́kọ́ ní téèyàn fi wà lásán wọn ó pin ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ni wọn ó fi pin ẹlẹ́ẹ̀kẹta ẹnikẹ́ni nínú ogún àyàfi tí ó jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ ìwọ wá lẹ̀tọ́ tiẹ̀ yẹn ọ̀nà àwọn àyà tó fẹ́ tẹ̀lé yìí ó máa sọ ilẹ̀ tó ní ọ̀rọ̀ pé jẹ́ òṣẹ́jú tàbí òkè ìṣẹ́jú mẹ́tàlá péré láti ìlú kò fọ́gbọ̀n ìṣẹ́jú ọlọ́run wa ni yóò sì kú mú bọ́ òfin awladikum ọlọ́run sì àfẹ́mọ́ sọ ìpín yìí ọlọ́run ni à ń sọ àsọtẹ́lẹ̀ fún yín o tàbí àfòfin lélẹ̀ fún nípa àwọn ọmọ yín hmm? lè dákàrí mísù hasbili ọ̀hún fàyẹ́ ìní gbogbo ọmọkùnrin tẹ́gbẹ́ ibi pátá tó ń tọ́ tí wọ́n fẹ́ jogún mísù hasbili ọ̀hún fàyẹ́ ìní ìlọ́po méjì ń ta bá fún obìnrin kan lọkùnrin ó gbà jẹ àpẹẹrẹ nígbà tí wọ́n pé ogún ọmọbìnrin kan ó gba one million ó fi hàn pé ọmọ ọkùnrin tó jẹ́ ọmọ ẹni tó jáde láyé ìṣe bàbá ìṣèyá two million làwọn gbà tí wọ́n bá fún àwọn obìnrin ní one one million àwọn ọkùnrin gba two two million tí wọ́n bá fún àwọn obìnrin ní five five hundred thousand àwọn ọkùnrin gba one one million tí wọ́n bá fún obìnrin ní one hundred thousand ọkùnrin gba two hundred thousand ọlọ́run sọ sí ogún ọkùnrin àtobìnrin ò ṣe déédéé nínú kíni nínú àwọn ọmọ tí yóò bí bí mo rò pé fún àwọn ìdí tó pọ̀ mo ṣe sọ pé ṣókí mi ní tí lè ṣàlàyé ṣùgbọ́n ọlọ́run ọba mi jọlá ló ṣe bẹ́ẹ̀ فإن كن نساء فوق اثنتين فلهن ثلث ما ترك òbí jáde láyé òun lọ́mọ ọkùnrin láyé ṣùgbọ́n ó ní ọmọ obìnrin bíi méjì mẹ́ta láti méjì lọ òkè mo rò pé mẹ́ta ọmọ mẹ́rin àha obìnrin ni wọ́n dúkìá ìrẹ́rọ̀ ní kí wọ́n ṣá sọ́nà mẹ́ta bàbá kan kú ní ìgbìnkò bímọ ọkùnrin ọmọbìnrin mẹ́ta ló filẹ̀ àbọ̀mọbìnrin márùn-ún lọ́mọ tó filẹ̀ dúkìá rẹ̀ yẹn wọ́n ṣà sí ọ̀nà mẹ́ta méjì nínú rẹ̀ dá méjì ní mẹ́ta yẹn àwọn ọmọbìnrin yẹn ni wọ́n ó wà láàrin àwọn obìnrin yẹn ní dọ́gbadọ́gba two third ni màwé ọ̀rọ̀ yẹn yí ẹgbẹ́ àwọn ìlú obìnrin ti lọ lé ọkọ wọn lè fún wọn ní nǹkan kan fún wọn báàlì ilé kan gbẹ́sẹ̀ lè tẹ́tọ́ ẹ ti lọ ilé ọkọ yín kí wọ́n wá ìwúrẹ́ tó yọjú sí ń bí lọ́ni rárá tó lò sáànà tàwàkà ntọ́kùnrin yẹn tí òun tó lógún yẹn sílẹ̀ yẹn ìdá méjì inú mẹ́ta rẹ̀ ní tiwọn <laughs> ọlọ́run tó wá ní wà ń kárẹ́ tó wà ìdá tó bá jẹ́ pé ọmọ obìnrin ẹyọ kan ṣe lẹ́nu yẹn bí kò bí ọkùnrin kankan kò sì bí obìnrin ju mélòó ẹyọ kan ló bí ẹ̀kọ́ pọ̀lọpọ̀ sọ fún ah, ọmọ obìnrin nìkan ló fi ilẹ̀ sáyé fàlàhà lẹ́sù fàlàhà lẹ́sù wọ́n dá dúkìá rẹ̀ sí méjì ìlàjì ni ó fún ọmọ obìnrin tí ó máa mọ́ lọ fún àpẹẹrẹ ká ní a ti wo gbogbo dúkìá ẹnìyẹn ni a ti wá kọ̀ǹbáǹtì ẹ̀sọ́wọ́ ó wá jẹ́ ten million ni bàbá yẹn ti sáyé five million bẹ́ẹ̀ ni ó mú jẹ́ yìí òun kọ́ òun nìkan ò ní kó gbogbo ten million pé nìkan ló bí èmi nìkan mo ní gbogbo rárá ìlàjì lọ́lọ́ ni wọ́n fò wali àbàwọ́yí ní kúlè wà áhìdì nínú rúmọ̀ sódùsù mímọ̀ tàrọkà nǹkan àdàláhù wàlàdì téèyàn rẹ̀ bímọ láyé tó wá kú ṣùgbọ́n ní bàbá oníyà náà láyé bàbá ọlọ́run sọ wípé wọ́n ó pín ogún sọ́nà mẹ́fà ìdá kan nínú mẹ́fà bàbá yẹn ó mú nínú ogún nínú tó filẹ̀ ìyá náà ìdá kan nínú mẹ́fà ẹ̀fẹ́ lọ́mí sọ́mọ kan àwọn obìnrin bí àwọn alákọ̀wé láti máa sọ fáwọn ọmọ àbá máa sọ fáwọn òbí tó ń kálukú kọ́ mẹ́ẹ̀ lẹ́sìn alákọ̀wé ẹ̀ẹ́dí ẹ̀dí lé wọn léèdì ní ajá ní ọgbọ̀n wà wọ́n ìwé àwùjọ màmá ọmọ rẹ̀ ní ọlọ́run ó yẹ yí ọlọ́run ní ìyá àti bàbá òun ní nínú ogún ọmọ wọn tó jáde láyé ṣe ìfẹ́ lómi wà máa wò pé ah, ah, báwo ni bàbá ó ṣe jogún ọmọ àbí ó ṣe jogún ọmọ tọmọ yẹn bá wà láyé ṣé kò ní tọ́jú wọn kí ni ó fi tọ́jú wọn èyí dúkìá náà ni ẹ̀ẹ́n tó yẹ kó fi tọ́jú wọn náà ni wọ́n ní kí wọ́n gbà ní èsì nígbà tí òun ò sí láyé mọ́ tó bá wà láyé náà jèbí yóò tọ́jú wọn tẹ́lẹ̀ ẹ̀ẹ́ àbí bí ọmọ bá wà láyé kò ní tọ́jú ìyá ẹ̀ ṣé kò ní tọ́jú bàbá ẹ̀ ó wá kú ó dẹ̀ ní dúkìá ẹ̀yìn tí ò fi tọ́jú rẹ̀ ká ló wà láyé náà fún báyìí tí wọ́n fi tọ́jú ara wọn mo rò bó di yé tí ọlọ́run sọ yìí fa'in lamun yakun lahu walad wa warisa u abawa òfàlì omi ìsúlù tí ò bá wá bímọ hmm, bàbá àti ìyá sì wà láyé ọkùnrin yẹn ò bí ìyá ẹni tó kù ìdá kan nínú mẹ́ta ìlàta ó dájú kẹ́ẹ̀sì mẹ́ta one over three ìdá mẹ́ta ni wọ́n kò fún ìyá yẹn tẹ̀ẹ̀kan yẹn ìdákan ní mẹ́fà yẹn torí pé láwọn ọmọ ní ìsìn kò lọ́mọ ẹ̀wọ̀n ọba sílẹ̀. fàyínká rẹ̀ láwọ̀ ẹ̀kọ́ tó ń falẹ̀ omnihi sùdùs tẹ́lẹ̀ yẹn tó kù yẹn bá ní àwọn ọmọ ìyá ìyá yẹn ó ti gba wa ọba sísí àgbẹ̀ mọ̀ ìṣàlàyé ṣókíṣókí ni yìí pé mo kàn fẹ́ ká mọ̀ wípé kùrán ṣàlàyé ogún pínpín yẹn kì pé mo ń ṣàlàyé ẹ̀ ní ìfọ́síwẹ́wẹ́ tàbí lẹ́kùnrẹ́rẹ́ ṣókíṣókí min báyìí wà sí yàtì yóò sí ìdíhà àwùdé yìí lẹ́yìn ìgbà tí a bá ti mójútó àsọọ́lẹ̀ òkú tàbí gbèsè kí ni wọ́n gbà lérò pẹ̀lú yẹn gbé ẹlòmíì kó tó kú ó jẹ gbèsè gbèsè tó jẹ ńlá kọ̀ọ̀kan san kó tó di pàṣẹ ogun làwọn àbá ń tó àlàyé ní kí pẹ́ríkà ẹni tó kú tó sílẹ̀ yẹn ni wọ́n pè ní tárúkà kò tí ì di ń tàjẹ́ lógún àwọn bí wọ́n kọ́kọ́ yanjú nínú ẹ̀ ayàdé oúnjẹ jáde ọ̀kan nù rẹ̀ ní gbèsè ìbíyẹn lò ní ilé jẹ ló lè fi dúkìá ẹnìyàn náà fowó lẹ̀ èló ló fi lẹ̀ five hundred million naira àmọ́ nígbà tá a wo gbèsè tó jẹ́ ó seven hundred million àjẹ́ pé fámìlì yóò tún bá two hundred million sí wọ́n tún wá ní wọ́n ti bá a san torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti lọ yáwó ní báńkì owó èlé akànrí tó ń gun káàkiri ni tó ń kọ́lé kiri ilé ẹyẹ ojoojúmọ́ lè léyìn lé lórí gbèsè one hundred million lọ́yá kó tó di pókú ó ti wọ seven hundred million ẹlẹ́sì ọkùnrin yìí pásítọ̀ bákàrì tí pépà gbé níjọ́sí pé bílíọ̀nù lónìí bílíọ̀nù tó ń tẹ̀ ló ti dà yín four billion kan ló yá ìyẹn wọ́n ti precisely pépà ní ogun kéde ayé ló gbé kò sì sú wọn kò sì sọ sọ́rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ owó yẹn ti wọ bíi ten billion ní báńkì èlé ló ń lé lórí ẹ̀yìn gbèsè ni wọ́n kọ́kọ́ mójútó wọ́n fún un lẹ́yìn ẹ̀ wà sí ìyà àsọ́ọ́lẹ̀ òkè yẹn kí àwọn kan bẹ tó gùn tó sí ọlọ́run ò dákọ̀ wọn pé kí wọ́n jogún ṣùgbọ́n ẹni tó logún yẹn láì ó fẹ́ fún wọn ní nǹkan fún àpẹẹrẹ bóyá òun ni dáìvà ẹ̀ tó máa ń wà káàkiri gbogbo obìnrin tí oríṣiríṣi ọ̀nà fúrúfúrú ló ń gbé lójú gbogbo ah! mọ́tò tó ń bẹ tó ń wà òun fẹ́ kó mú òun ó bá kọ́ ọ́ lẹ̀ tó ń bá kú mọ́tò òun tó ń gún ìdírẹ́fà tó ń wa òun ni kí á gbé fún a ó gbé fún pẹ̀lú májẹ̀mú kan tàbó sọ pé oko kòkó òun ló ko kòkó òun ló ko ọ̀pẹ òun ilé lọ́bẹ̀ ọdọọdún náà sàmọ́ sọ pé àwọn ta epo bá àwọn ṣe kíní kan bíi tírí mílíọ̀n ló máa ń jáde ní oko yẹn ẹnì kan nílẹ̀ bó bójú tó nílé ẹnì yẹn wá jẹ́ àbúrò àbúrò ẹnì yẹn jẹ́ ọmọ ẹ̀gbọ́n ìyá rẹ̀ ọmọ ọmọ ẹ̀gbọ́n ìyá rẹ̀ ní ìlú ní mojú tó kíní yẹn ṣàgbé ogún yẹn ní tọ́sí wa ni ẹ bá mi la oko yẹn sí mẹ́ta ẹ̀fún ní ìdá kan nú ẹ̀ kí wọ́n tó pín dùn wọn kọ̀ọ̀kọ́ yọ ìdá kan nú mẹ́ta oko yẹn fẹ́ mi wá gbìyànjú tíráì fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé gbogbo ohun tó sọ sílẹ̀ kí wọ́n fún àwọn èèyàn yẹn kò ju ìdá kan nínú mẹ́ta gbogbo ogún yẹn lọ ẹ jẹ́ ká fowó ṣe fún àpẹẹrẹ ẹnìkan fi hundred thousand lẹ̀ ó wá ní kábọ̀ òun fún yìí gbogbo tó wá ń sọ pé ká fún àwọn tó gbòòtọ́ sí jẹ́ hundred ó fifty thousand ṣe two hundred thousand fifty thousand jẹ́ láìsí àbí àlè fún wọn ṣùgbọ́n tó bá lọ jẹ́ bíi thirty thousand á fún wọn torí pé ànábì sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé fún wa wípé àfúrù àfúlùsì kẹfìrì bó tilẹ̀ jẹ́ pé ànábì ò mọ̀ náà àṣàbí ẹ̀ ní ṣókí torí mo sọ pé àsìkò tí má tó ń yà lọ bẹ̀rẹ̀ ṣàbí kan lára rẹ̀ ò yá ní mẹ́kà tí wàá sọ pé òun ò ní ju ọmọbìnrin kan lọ láyé ṣé kò fi gbogbo dúkìá òun kò fi tọrẹ ànábì ní rárá òní ní sùn nǹkan ìlàjì rẹ̀ ńkọ́ ànábì ní rárá fúlùsù nǹkan ìdákanu mẹ́ta ńkọ́ ànábì ní hmm, ìdákanu mẹ́ta ó sì pọ̀ ṣùgbọ́n ànábì ní ọlọ́run ní àwọn èèyàn lápọ̀ bójútó owó tí wọ́n fi sìnkú ẹ̀ tí owó tí wọ́n fi ṣòkú tòlùpáwọn kan tó wà tẹ́nìkan bá kú wọ́n kọ̀ lọ yọ owó kan fa wọ́n ní owó tí wọ́n fi ṣòkú bàbá tẹ́ bá sọ wọ́n ní bàbá ìlú lóṣì wọ́n lọ wọ́n lè lọ yọ one million wọ́n lè yọ five million sílẹ̀ tí owó tàbí ṣòkú bàbá ní àwọn bàbá kan lẹ́yìn family àwọn bá lé àwọn oríṣiríṣi àwọn àgbààgbà family èèyàn ọmọ yáyáyá lọ wùdúrọ̀ five million wà náà káàdì bàbá yín káàdì táàbì ṣòkú bàbá yẹn àwọn ọmọọba wùdú ẹ̀gbọ́n olówó tọ́ba sọ pé owó lẹ́ ń ṣe wọ́n ní ẹni yìí ṣe lòṣì èèwọ̀ ni ẹ̀jẹ̀ ṣe ní ẹ̀ṣẹ̀ ńlá ni o owó ni wọ́n fi ṣe òkú àlèyọ ẹlẹ́ẹ̀kejì òkú ṣíṣe gan kò sí ní Islam òkú sínsìn lánà ṣùkà ni wọn ò rí ẹni tó fẹ́ dúró ra aṣọ tí wọ́n fi sín bóyá wọ́n fẹ́ ra lẹ̀ tí wọ́n sin sí ni pé àwọn tí ó gbẹ̀lẹ̀ wọ́n gbowó ilẹ̀ tí wọ́n gbẹ́ ni wọ́n lọ mú nínú dúkìá òkú yẹn mo rò bóti ní òní wọ́n fi sanwó aṣọ tí wọ́n ra ilẹ̀ tí wọ́n gbẹ́ àti kíni àti àwọn tí àti àwọn tí wọ́n gbòkú lọ tí wọ́n jù sí tó bá jẹ́ pé ààrẹ ni tó ṣe kíni ààrẹ ni tó sọ pé òun ó ṣe tó pé èèyàn ní ládàá ní ọlọ́run bá lè fi ọlá tó wọ́n ń tẹ̀síwájú ọlọ́run ní.

tó bá jẹ́ ọmọ ló kú ṣáájú ìyá ìpín ìyá nì tí ìyá bá kú ṣáájú ọmọ ìpín ọmọ nì ọmọ bá kú ṣáájú bàbá ìpín bàbá nì tí bàbá bá kú ṣáájú ọmọ ìpín tọmọ nì la fi ṣàlàyé méjèèjì tẹ̀mẹ́jì kọ́ lọ fàrídọ̀tá nínú lọ́ọ̀ àṣẹlélé látọ̀dọ̀ ọlọ́run iná lọ́ọ̀ kánà àlímán hakiman olùmọ̀lọ́lọ́ ìjọba nítorí àwọn ìyára tó wà níbi màá tẹ̀síwájú màá yà tó tẹ̀lé ọlọ́run ni wàhálà kú mẹ́sù mọ́ tárọ́kà àjò àjíkù bí ìyàwó bá kú ọkọ rẹ̀ lè bí ó jẹ́ ní ogún ẹ̀ tóbìnrin bá kú tí àtàwọn èèyàn máa ń ròyìn pé tóbìnrin bá ti kú àwọn ọmọ ẹnìkan ni rárá ọkọ tó fi sáyé jẹ́ ní ogún ẹ̀ ó ní ọlọ́run ni wàhálà kú mẹ́sù mọ́ tárọ́kà àjò àjíkù ńlá ní àkún làbún náà wàhálà tí téèyàn bá níyàwó ìyàwó yẹn wàá bímọ kò bí fóònù kò rẹ̀ bí síbì kan ní kò lọ́mọ láyé gbogbo dúkìá tó ní wọ́n pín sí méjì ọkọ ẹ̀ ní jẹ́ làjí ìdí kòránì sọ ni o fàìkádọ̀là ó mẹ́wàá lẹ́dùn ṣùgbọ́n tó bá fi lè bímọ láyé bóyá ó bí sọ́dọ̀ ọkọ̀ yẹn àbó ti bí tẹ́lẹ̀ o fálà fún orúgbọ̀ mímọ́ tàrọkùnà one over four dúkìá obìnrin yẹn wọ́n pín sí mẹ́rin ọkọ ẹ̀ ó jẹ́ ìdá kan náà ìlàrin fàìdánà nàà ọlọ́ni mi bá lè wà sí àfihàn yìí sí ìnà bí ha àwùjẹ́ lẹ́yìn àsọtẹ́lẹ̀ táwọn obìnrin yẹn ti tàbí gbèsè tí wọ́n jẹ wàlà ọ̀nà rọ́bọ̀ mi na tàrọ́tù tọkọ bá kú ńlá mú yàkún làkún wàlà dùn tọkùnrin yẹn ò dẹ̀ bímọ kò bímọ obìnrin ní ò bímọ fún obìnrin tó wà lọ́dọ̀ rẹ̀ yẹn náà ò fún un wọ́n pè dúkìá ìsọ́nà mẹ́rin ìyàwó yẹn ìdá kan nínú mẹ́rin ilé jẹ wọn ọba fọ ṣàpọ̀kùnrin áàfù ṣùgbọ́n tó adébìnrin ìdá kan nínú mẹ́rin ìlàrin ọlọ́run wa ní fàǹkánà làkùn wàdà tọkùnrin bí ibi náà wàdà húnà sómúnù mímọ́ tàwọ́tún ìdá kan nínú mẹ́jọ ni wọn ọba eight omi yóò jẹ

torí nínú kò sí ilẹ̀ fún kò sì tún ní ẹ̀ka látàn ara sọ wà ní ṣókí ó ní ọmọ ìyá lọ́kùnrin ó ní lóbìnrin ọ̀kọ̀ọ̀kan nu wọn ìdá kan nu mẹ́fà ni ó fún wọn rò pé fàyínkánú ákítàrọ̀ mi dárí káfa ó ń ṣòro ká òfin tòlù tí wọ́n bá jù bá ń lọ hmm, wọ́n bá ju ọkùnrin kan àbóbìnrin kan lọ wọ́n pín sọ́nà mẹ́ta gbogbo wọn ò jọ pín kan nu mẹ́ta yẹn lẹ́yìn àsọtẹ́lẹ̀ àbí gbèsè tó jẹ láì ní sí ìnira wà sí ìyà tó ń rí lọ́ọ̀rì àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run wallahu alimun halimun olùmọ̀ lọ́lọ́run halimun ọba àwọn oníṣòro lọ́lọ́run hmm? so níparí nípa àṣẹ kan fẹ́ ṣàlàyé ni pé ogún pínpín kùránì ní tó fi sọ dàrẹ kódà àwọn àpárí nínú àwọn kan tí ò rújú ogún ni tí quran sọ direct ẹfẹ́ lè lé ẹfẹ́ tí wàá ní ìṣòro àwùjọ wa ìṣòro àwùjọ wa àkọ́kọ́ ni pé nílẹ̀ yorùbá lónìí ọ̀pọ̀lọpọ̀ òkè ẹ̀mọ̀ pé quran ìjọ ni wọ́n ṣe fún ní ogún fún ọ̀wà wọn ò pé islam lè dá rárá tí bá wá ní ọ̀pọ̀lọpọ̀ mo tún kó àwọn àfáà náà sínú o mo kó àwọn àfáà náà sínú rẹ̀ àwọn táwọn pẹ̀lú wọn torí ogún ni wọ́n ti pín sẹ́yìn tẹ́yìn náà rí tẹ́ báwọn afáàní ó pin ìdí igi náà wọ́n èè pin torí pé kò sí ìmọ̀ fún wọn nípa ẹ̀ ìlànà rọ́ṣìmọ̀rọ̀ bì àyàfi ẹni ọlọ́run bá ṣe àánú tó lẹ́kọ̀ọ́ ẹ̀ kò sí sí tó fà á ju ààbọ̀ ẹ̀kọ́ àyèmọ́kẹ́kọ̀ọ́ lójú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá àwọn ọgbẹ́ láàfáà nígboro tí wọ́n rìn kiri ní ẹ̀kọ́ tí wọ́n ní jẹ́ ààbọ̀ ẹ̀kọ́ nípa ẹ̀sìn ìyẹn kọ̀ lọ lè ṣe wúrúwúrú àwọn ọlọ́ọ̀ ti lọ lọ rìn olọ́dún kìnnìkan ti oyọ yọ akọkọ àkọ́kọ́ ó yọ ṣàádà kò lé gbígbón kankan kò tiẹ̀ nímọ̀ nípa wọn ò kọ́ wọn ẹ̀yin lẹ́ ń wòye onímọ̀ kì í ṣe kankan ó yẹ kó tún tẹ̀síwájú yẹwà ọmọ ní lọ sùn bí tí mo máa sọ kó gbúdù ní àti àti English a one a one ọ̀rọ̀ ṣẹ̀rí ọ̀rọ̀ ní délẹ̀ ká sọ pé kẹ́nìkan bá wa dá sí torí bó ń sún èdè lárúbáwá àti torí tó ń kọrin inú tíà ṣẹ̀rí àdá ni lọ́ bí àwọn lọ́ọ̀yà yẹn làáfà gbọ́dọ̀ jẹ́ tí ó mọ̀ ṣàlàyé òfin ẹ̀sìn lẹ́sẹ̀kẹsẹ̀ èké kó kà wá bí kó mọ kó mọ sọ pé owó afẹ́gbọ́ owó ọpẹ́ ìyá owó ọpẹ́ ọmọ bàbá owó ọpẹ́ àwọn fámìlì bóyá àwọn bàbá ọlọ́mọjáde ọlọ́mọjáde àwọn ọ̀rẹ́ rẹ̀ dà ìyẹn kọ́ ni wọ́n ń pè láàfà àwọn àfáà mi yìí sábà ara yìí báyìí tẹ bá rẹ gbéjà àfáà gangan ẹ bẹ dáadáa kó tó ráyè wá bí kò mọ yìí tó pé yóò bì sí ìpọn yóò àìrójú yóò mọ owó tíra máa wo àwọn òfin Ọlọ́run gbogbo àwọn kìnìún ìwà ní èyí tó lè kọ náà lé o lọ́dọ̀ àwọn tó mọ̀ ní o gbogbo yìí nítorí náà àìsí mọ̀ nípa rẹ̀ ìṣòro àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni orí kunkun gbẹ́ǹpè lórí kankan ni agídí agbọ́ bọ́lọ́run ti sọ yẹn náà ṣùgbọ́n ọlọ́run náà fún àwa náà láàkáyè kò dẹ̀ sọ pé ká má lè làákàyè wa tó bá yẹ bọ́lọ́run ní tó bá yẹ pé làákàyè wúlò ní ọlọ́run ò ní í dáhùn àìmọ̀ kan náà ló bí yẹn àwọn kan wà báwọn ẹlẹ́ẹ̀kẹta ni ojú kòkòrò ẹlòmíì ti mọ̀ pé tí wọ́n bá pín gùn nínú pẹ̀lú òfin ẹ̀sìn kò ní í kàn án tàbí èyí tí ó kàn wọ́n kéré kò ní ṣe bọ̀ òun kò pé òun nínú orí tiẹ̀ bẹ́ẹ̀ sì ni tọ́lọ̀ sọ yẹn ló pé lálùbáríkà ló jù sọkọlọ ọmọ alágbèrè ọ̀rọ̀ rẹ̀ yẹn kàn jẹ́ ṣókí láti lè ṣíjú wa sí díẹ̀ tọ́lá àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí ó ní ìfọ́sí wẹ́wẹ́ gan-an o tó pọ̀ gan-an o kì í torí bá a kàn ṣe sọ lẹ́nu ẹ̀kọ́ ni wọ́n ti sọ wọ́n máa kàtúrẹ́tì ẹ̀ eléyìí ni fíkẹ́hán mú hmm? eléyìí ni àgbọ́yé ogún ṣùgbọ́n ìsáàbà ní ti ìṣirò ibi tí wàhálà wà ní ẹni tí ò bá mọ arítmẹ́tíìkì ò lè gbígbùn ẹni ò bá mọ̀ ìṣirò tí wọ́n ní two times two tí ò máa ń fà tí ní one over three plus one over seven tí ò lè wọ́ọ̀kì ẹ̀mọ́ láìpẹ́ lè gbígbùn ẹni tí ò bá ti lè mọ fraction lórí <coughs> gbogbo ogún tí wọ́n sì ẹ́ rí pé fraction ló ń jáde ìdá kan nínú mẹ́ta ìdá méjì nínú mẹ́ta ìdá kan nínú mẹ́fà ó sì ro gbogbo ẹ̀ pọ̀ yóò padà gbọ́ sí ẹyọ kan ṣoṣo tó bá ti rò pọ̀ tí ò fún ọ lẹ́yọ kan ìbẹ̀rù nìyí ẹ̀tọ́ ẹjọ́ bá ti ẹ̀mọ ìṣirò kò ní ilé pín yóò pé àwọn ọ̀rẹ́ rẹ̀ ni tó ẹlòmíì ti ẹjẹ́ di ẹ̀gbọ́n náà àwọn tó lọ kẹ́kọ̀ọ́ ṣẹ̀rí àgbọn pé ó kíyẹn ti dàrú mọ́ lójúde ẹ lọ bá lágbájá ṣùgbọ́n ẹlòmíì torí gan ní ìpínlẹ̀ àfà kàkà kó sọ pé ẹ lọ bá lágbájá ó dà ó dà yóò sáyà gbangba yóò lọ tara rẹ̀ wọ náà ọlọ́mọ ṣe wá lọ́mọ náà tó ọlọ́mọ tó ṣàánú wa dáadáa wọn ọlọ́mọ jẹ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́mọ kò ṣe fún wa. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا أرحم الراحمين ويا أكرم المقربين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته

Ṣé máa pẹ̀lú máa pẹ̀lú wá pé nígbà tó bá ṣiṣẹ́ oko nígbà tó kó lè pé ọkùnrin ní ìgbò yìí pé. Mo kàn mú wá bí àpẹẹrẹ ní ọ̀kì. Wọ́n lè fún un. Ṣé àgbẹ̀bí ṣe gbóúnjẹ ogún? Bẹ́ẹ̀ wọ́n lè fún un. Ìdí ni kẹ́kọ̀ọ́ jẹ ogún. Ní ẹ̀bùn ló jẹ́ bí ẹ̀bùn ló jẹ́ látọ̀dọ̀ ẹni tó ní ogún yìí tó ẹ lè lè mùsùlùmí náà wọ́n yóò fọ́ bẹ́ẹ̀ lọ. ọ̀sán jẹ́ kílẹ̀ ìlà ẹ̀kọ́ wà yìí lẹ́yìn àwọn ọmọ ẹ̀kọ́ kò já orí ìyàwó lábẹ́ kan jáde àwọn oṣù ọ̀sẹ̀ bàbá lẹ́yìn ìjàjà abẹ́rẹ́ ìgbìyànjú. ẹnìkan jẹ́ kírísítẹ̀n ó kú. ẹ̀sùn àwọn ọmọ ìyá àwọn mùsùlùmí kan tó ń lé tàbí kankan tó rẹ̀ wọn. náà àwọn ọ̀rẹ́ wọn ò lè fún òun tí a gbé ogún mùsùlùmí láàyè àdìpọ̀ ní mùsùlùmí káfírà wàhálà lè káfíru lè mùsùlùmá mùsùlùmí ò lè jogún kékeré kèbèrè ò lè jogún mùsùlùmí aláwọn ọmọ ẹ ò lè jogún ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé òkú yẹn fún rẹ̀ lórí kí wọ́n fún ẹni yẹn òkú tó ti kú yẹn ṣáájú kó tó kú òun ló ní dúkìá òun ló sọ pé fún òun lágbájá ní dúkìá òun yìí ọmọ eléyìí ń bọ̀ eléyìí ẹ̀rẹ̀ ń bèrè yàtọ̀ eléyìí òkú yẹn kó tó kú kò sọ pé ẹ fún lágbájá ẹ̀yin tó ẹ wá wà láyé tọ́lọ̀ sọ pé ìbú yóò tọ́ sí ilẹ̀ lọ́n fún àwọn èèyàn tó ẹ̀ ní láìsí lórí ọlọ́run rẹ̀ tẹ́lifíṣẹ̀ òṣèré yẹn ọlọ́run àwọn ilẹ̀ Islam irú àwọn ogún wọ̀nyẹn yóò lọ apá kan náà apá àṣàlàyé bẹ́yì tó lè mẹ́rin yóò lọ sí public treasury àwọn ogún kan bẹ̀rẹ̀ tí ò ní fẹ́ tí ò fẹ́ tó kílímù ẹ̀ tàbí tí ò ní kílímù is going back to public treasury wọ́n pè ní bẹ́yì tó lè mẹ́rin yóò padà sí owó sínú àpò ìjọba ìjọba ò lè máa lò fún ìlú ọlọ́run ọlọ́run ọlọ́gbọ̀n yóò rẹ̀. والله تعالى أعلم السلام عليكم